ọlọ́run ọba tí ó tún máa bẹ lójú ọ̀nà oríire títí di àsìkò tá a wà yìí ní ti torí pé ọ̀tọ̀ ni kọ́lọ̀hún kó dáyàn sí láyé ọ̀tọ̀ ni pé kó dáyàn sí lórí dáadáa ó dáhùn ẹlòmíì náà sí sájọ́ bẹ láyé ṣùgbọ́n wọn máa bẹ lórí dáadáa orí nǹkan míì ni wọ́n wà tí ò dáa náà ni tí wọ́n fi ń lòṣẹ̀mí eléyìí tí Ọlọ́run ṣe fún àwa lóore yìí àdúpẹ́ fún Ọlọ́run ọba lórí ẹ̀ ẹ̀nà náà ń bẹ Ọlọ́run ọba kó jọ ìtókù tá à ń fẹ́ tá ń retí kọlọ̀n kó jọ kó ṣe fún wa ní rọrùn kó jẹ́ kí ṣẹ̀mí wa ó túbọ̀ rọrùn fún wa ju bá ṣe lérò lọ àbí Ọlọ́run nínú àánú ẹ̀jẹ̀ mú wa Ọlọ́run jọ máa jọ ní wa lára àti náà ti lò àti gbọ́bọ̀ kátà nínú ìṣẹ̀mí Ọlọ́run jọ máa fi ní wa lára o gbọ̀nà tó tí ń gbà fi ṣe bíbà ṣeré fún ẹkàlùkú ọlọ́njọ́ máa jẹ́ káwọn náà dì mọ́ wa ìtàwà náà tún ro kan pé tó ń wọlé yóò tí tó tó bá tún lè máa wọlé jù báyìí lọ afẹ́fẹ́ sílẹ̀ afẹ́ ṣẹlẹ̀ yìí ń tà mánéjì ti pọ̀ jù ìgbàlọ́ọ̀bá kó jọ kírawa ń káàbọ̀ lónìí síbi ìjókòó ìdánilẹ́kọ̀ọ́ wa ilé tí a fi ń ṣàlàyé fún wa nípa àwọn oríṣiríṣi àwọn tí Ànábì sallallahu alaihi wasallam tó kì wá nílọ̀ nípa rẹ̀ torí pé àwọn bàbá wa àgbàlagbà nílẹ̀ Yorùbá ní ìlú tí ò bá ti sí òfin ẹ̀ṣẹ̀ òsínà nìyẹn wọ́n tó fi bá ti wà àti gbọ́dọ̀ mọ̀ yí pé ẹ̀ṣẹ̀ ti wà nìyẹn fẹ́bẹ́yá tó pé nígbà mí òfin atún wà àwọn olèmí atún ṣàrífín sófin wọ́n tún ṣe tó wọ́n ògbórúfí àwọn èèyàn tí wọ́n bá ṣe tó wọ́n yẹn àwọn náà ni wọ́n lẹ́tọ̀ọ́ pé kí ọwọ́ òfin mú ká má fi ojú ìsájú ká má fi ṣe à ń darí àwọn èèyàn òun náà ni bó ṣe rí nínú òfin ẹ̀sùn islam nìyẹn ló fọ́tọ̀ fi já pé ń jọ tí arábìnrin kan jọ tó jalè tó wá jí abiyè èèyàn nínú ìlú táwọn yẹn wá ń wò pé wíyá káwọn lọ bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ ànábì sallallahu alaihi ẹ̀pá tó máa ń súnmọ́ rẹ̀ ní jórẹ́ ní lọ sọ̀rọ̀ èèyàn báyìí tún súnmọ́ ẹni báyìí ẹ jẹ́ ká ní káwọn lọ bá wa bá wọn Ànábì sallallahu alaihi ńgbà tí wọ́n fẹ́ máa soliciti fún arábìnrin yìí ọlọ́lá ni ọlọ́rọ̀ ni gbajúmọ̀ ni nínú ìlú olókìkí ni èèyàn ńlá ni oníṣòwò ńlá ni ẹ̀wọ̀n bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyá tọ́lọ̀ ń dá lọ́lá di orílẹ̀-èdè wa yìí lápẹẹrẹ ó wá ṣẹ̀ sófin káwọn ma wá wá náà láti lọ bẹ́ẹ̀ tó jẹ́ olórí pátápátá a fi ṣàkàwé ní ànábì sọ́lọ̀sọ́lọ̀ kí ń ṣẹgbé ààrẹ wa ìwá kan fi ṣàkàwé kíkàwé tó wà nípò olórí táwọn yẹn wá lọ ń wá àti jírẹ́ bẹ̀ láti lọ bá péjọ ó mà ti wá dójú ẹ̀ báyìí ó àrí pé kò ní dá kí wọ́n ti mọ́lé kò ní bójúmu kan máa fi black man rẹ̀ àgbérò èèyàn bẹ́ẹ̀ wọ́n náà ní irú ìṣesí táwọn èèyàn máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ọ̀daràn fi ń pọ̀ sí àwọn èèyàn gbéra lọ́jọ́ náà ọlọ́bá anábì sọ́lọ̀sọ́lọ̀ ẹni ni pé ah tí ò nípò tí ò lókìkí tí ò lórúkọ nínú ìlú tó ń bá ṣẹ̀ ẹgbà láti ṣèdájọ́ fún fẹ́ni tó ń bá wá jẹ́ ọlọ́lá gbajúmọ̀ ìkàn nínú ìlú tó ń bá wá ṣẹ̀ ẹ wá fọwọ́ ara lórí ẹgbà kóhun ti kọjá òfin anábì ní gbọ́ ò sallallahu alaihi wasallam law kanat Fatimatu bintu Muhammad sallallahu alaihi wasallam saraqat laqata'tu yadaha

sẹ́ à ń bèlè kẹ máa rò pé ńgbà tó ń ti lè ṣe bẹ́ẹ̀ pé òfin ọlọ́run bá ní kò sójú sájú ń bẹ̀ so tọmọ ọlọ́mọ bá wá ṣẹ̀ ẹ má wá solicity fún ní túmọ̀ rẹ̀ so òfin yẹn lòfin ń tàn pè lẹ́sùn Islam nìyẹn lára ẹwà rẹ̀ nìyẹn kọ́nà kó ó kàn mí ó kàn náà ó kan imam ó kan àwọn ìyàwó imam ó kan àwọn ọmọ imam ó kan jàmá ó kan mọ́lé kéwú ó kan ní kálukú wa gbogbo tó bá ti fi bà wá ká ṣàtúnṣe àwọn èèyàn máa sábà gíran tó bá ti débi òfin ẹ̀sìn oníkálukú a máa ṣe ìtóhun àwọn èèyàn máa ń gíran púpọ̀ tọ́rọ bá ti débi òfin ẹ̀sìn àwọn máa ṣe ìtóhun wọn ẹlẹ́mìí àròpọ̀ ti kọjá òfin ilé ìtọ́lọ̀ bá mú kalẹ̀ yẹn ẹnìkọ̀kan kọjá òfin ọlọ́run ẹnìkọ̀kan kọjá òfin ọlọ́run tẹ́ bá ń lo agbára láyé tẹ́ ń lo personality tẹ́ ń lo gbajúmọ̀ tẹ́ ń lo ẹni influence ẹ̀dẹ̀wà connected tẹ́ wá fi gbogbo eléyẹn tẹ́ fi ń ṣàṣegbé ìtayé ẹ má gbàgbé kú kí ń ṣàṣegbé lọ́dọ̀ tọ́lọ́run sórí ìdí èyí kọ́lọ̀nkójọ kó làwà kúrò níbi àwọn ń lè mú ní díẹ̀ ní ìyà níjọ̀gbẹ̀rẹ̀ àrẹ̀yà hadithu wa ní ọ̀sẹ̀ tí ó kọjá bí tí a kàdé a fò hadithu kan bí ó ní ìrégbé inú díẹ̀ rí nínú àwọn olùmọ̀ tí wọ́n gbà yí pé hadithu wọ̀ lẹ́sẹ̀lẹ̀ àdára àwọn tí wọ́n sọ pé ni ṣùgbọ́n ni àwọn pọ̀ púpọ̀ ìyẹn fata fi ṣùgbọ́n rẹwáyà rẹ̀ ó mẹ́hẹ̀ so wọ́n ni sahihu al-ma'ana lakin da'ifu fi riwayatihi ìtumọ̀ rẹ̀ ó dá láti lò láti máa fi kìlọ̀ fún àwọn èèyàn kúrò níbi wà bàjẹ́ ṣùgbọ́n rẹwáyà rẹ̀ láti ṣe sánàdù ẹ̀ sọ́dọ̀ pé ànábì ló sọ wọ́n yẹn mẹ́hẹ̀ ṣùgbọ́n kí wá kà ní àárọ̀ yìí bó ti jẹ́ pé máàna rẹ̀ wà sahih ìtumọ̀ rẹ̀ dáa ó dẹ̀ máa jẹ́ tẹ̀m̀bí máa jẹ́ tẹ̀m̀bí ìtanijí kúrò níbi ìṣiṣẹ́ sí eléyìí tí ó dáa ni izharu shamatati bil muslim ìmá fi mùsùlùmí ṣe yẹ̀yẹ́ wọ́n ní ànábì sàrẹ̀sàrẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n gbà kó lẹ́sẹ̀ ńlẹ̀ ṣùgbọ́n tó gọ́ọ̀rọ̀ àwọn olùmọ́gbà kó lẹ́sẹ̀ gẹ́gẹ́ bá ṣe sọ yìí wọ́n ni látò zíru ṣamata tàbí àkíkì fọ̀yẹ̀rẹ̀hámuhùwọ́hù wẹ́bẹ̀tẹ̀lẹ̀kì má ma fi àdánwò kan tọ́lọ̀ fi kọmọ ọ̀yá rẹ̀ má ma fi ṣe ẹ̀yẹ́ o má ma dẹ́yẹ rẹ̀ lẹ̀ o má ma fi ṣẹ̀sín má ma fi dẹ́ṣẹ̀ kan ó kó sínú aburú kan kankan ṣẹlẹ̀ sí ẹ̀yìn má wá jókòó sí kọ́rọ̀ kí wọ́n sọ ti mú un <laughs> ọ̀rára lé ẹ̀ rárá lé ẹ̀ ọ̀rin tó ṣẹlẹ̀ sí má ma fi ọmọlàkejì ẹ má ma fi tọ́lọ̀ fi míwò má ma fi dẹ́yẹ sí má ma fi ṣe ẹ̀fẹ̀ má ma fi ṣe ẹ̀yẹ má ma fi tún dákúnbànú jẹ́ pápá jùlọ tó ṣe tí ẹ pé kì ló ṣẹlẹ̀ ti kí ni ẹ fi wá wáyé bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹ̀ wọ́n ma wá sọ di yẹ̀yẹ́ fún bákan náà mọ́rẹ̀wá ya mẹ́wàá an man ajjara aqahu bi dhanbin lam yamut hatta ya'malahu ana ne kẹ́ni tó bá ń fi ń lè máa fi ọmọ ya rẹ̀ kan nìrìwáyé ilé ìlẹ́nu kùn púpọ̀ kò ṣe lè ṣòwọlé lọ́sẹ̀ tó kọjá lórí ẹ̀

àbẹ́ni ẹ̀rọ ta tẹ́tẹ́ ó kó sínú ẹ̀ṣẹ̀ kan ìwọ wá bẹ̀rẹ̀ sí fi ṣe ẹ̀yẹ́ wára ilẹ̀ wára ilẹ̀ ó ti lọ gbá yóò kẹ́rì nínú àdẹ̀mà bá kírun àṣọ́mù títí ẹ̀yìn ọgbẹ́ni àjútẹ̀ ń fagbó ọwá lọ ń fi ṣe ẹ̀yẹ́ ọ̀tọ̀ nípò orí ẹmọ ayẹ́ mùsùlùmí tó dẹ́ṣẹ̀ kan tó hùwà kan tí ò ta ìyẹn lè rí bẹ́ẹ̀ ẹni táwọn ká bí sísà ẹ̀dẹ̀ ṣe wá dáa báyìí ó ṣe wá jẹ́ pé ṣìnà ló wá ń ṣe sísá ẹ̀dẹ̀ ṣe ọkọ̀ ṣe wá lọ́kọ́ nígbọ́dá ẹ̀dẹ̀ ṣe wá já tó báyìí ọtí ah, kẹ̀ ọláyọ̀ ah, tí ò yẹ yín o nípa orí o pí díẹ̀ lórí bó ṣe ń lo láìf o káànú ẹ̀ lórí bó ṣe ń lò ṣẹ̀ní ah, ọ̀tọ̀ nípa o fi ń ṣe ẹ̀yẹ o tó ń ṣọ́

bó ṣe yẹ kó rí nìyàn o kí n ṣe kó ma wá dẹ́yẹ ọmọ ayá rẹ̀ mùsùlùmí kalẹ̀ pẹ́nikẹ́ni tó bá ń dẹ́yẹ ọmọ ayá rẹ̀ mùsùlùmí tó ń dẹ́yẹ rẹ̀ lẹ̀ tó fi ń ṣe ẹ̀yẹ tó fi ń ṣẹ̀sìn tínú ẹ̀ ń dùn sí tó ń ṣe kọ́lá bóyá tún ìyàwó tún pósìtì ẹ̀ bóyá tún dálẹ̀ àwọn tí wọ́n ti ẹ̀mọ́ wípé aburú yẹn ṣẹlẹ̀ sẹ́ni

ẹ kí a ṣọ́ra ká máa láàníyàn dáadáa síra wa àdíṣẹ́lẹ̀ tí a tún wá fi parí ẹ̀ ní ọ̀sẹ̀ tí ó kọjá wọn náà ni ìtànàbí sọ̀rọ̀sọ̀rọ̀ sọ pé la yahillu lil muslimi an yahjura akhahu fawqa thalatha ni kò tọ́ fún mùsùlùmí kan kò tọ́ fún mùsùlùmí kan wípé kó yan ọmọ ya kọjá ọjọ́ mẹ́ta kò tọ́ fún mùsùlùmí kan kó yọmú ọ̀yá rẹ̀ mùsùlùmí ló dì kọjá ọjọ́ mẹ́ta fọmọ̀nì hajjára fáwọkọsàlá ẹnikẹ́ni tó bá yọmú ọ̀yá rẹ̀ ló dì kọjá ọjọ́ kẹta ni fọmọ̀ ẹ̀tọ́ dọ́kọlọ náà ó wá kú a fi ya ná a fi dánra o sallallahu alaihi wasallam ẹjá sáré dúró bí hadithi ká yanjú àwọn kankan kí ló máa ń bí alhajjim káyan ni lóde ká pa ní ti irú àwọn èèyàn wọlé àdẹ̀ máa ń ṣe hajjiru fún àkọ́kọ́ nínú irú àwọn èèyàn máa ṣe hajjiru fún àti tó máa ń bí hajjiru ìpanìtì ó ní ẹni tí ó dọwọ́rú ẹni tó hùwà tí ó dáa ọmọ yàwá mùsùlùmí ni àwárí ó wà lọ ṣe kankan tí ò dá tó ń tójú ti ni tó lè tẹ́ ni àwa tó kù pẹ̀lú ẹ̀ tó lè lè tẹ́ ni ìjẹ́ mùsùlùmí ọ̀nà àwa tí wá bá sọ àti pé sáàkíyèsí kò gbọ́ bí ẹni tó lọ kó sínú bídà rẹ̀ a lè ṣe hajjírò fún mọ̀bùtẹ́dẹ̀ àáfà ní ṣíṣe hajjírò fún yẹn pípàtì yẹn pàápàá jùlọ tàbá rí pé mọ́sálàhà wà ń bẹ̀ pé pípàtì yẹn ó máa fíìlì ẹ̀ ọ̀nìká ṣe fún bẹ́ẹ̀ náà ló fẹ́ ṣe hajjírò fún yàwó ọ̀nì tó bá rí pé mọ́sálàhà wà ń

àǹfààní tó lè mú ṣe kí wọkùnrin ṣe ní pé tí hajjiru yẹn bá máa lápàlá rẹ̀ tó bá máa fílì ẹ̀ rúpa obìnrin gìnà jùra wọn lọ ẹlòmíì kí wọkùnrin máa sọ̀rọ̀ sí hajjù ti ṣíṣe hajjiru fún níbi bíbá sọ̀rọ̀ sí sálámọ̀ sí dáun sálámọ̀ kí yẹn máa jíjọ mẹ́ta lọ ṣùgbọ́n hajjiru ti pé ó ṣe hajjiru fún bùsùn ẹ̀ ìyẹn

eré tó máa fílẹ̀ pé ọkọ yàn òun ló di ọkọ pàun tì olóbìnrin tí ó bá nífẹ̀ẹ́ ọkọ ni òun kódà nírú àsìkò yẹn gan lẹ fi ń mọ̀ pé ṣóbìnrin yìí fẹ́ràn ọkọ ẹ̀ àbí kò fẹ́ràn ẹ̀ dénú obìnrin mi wà tọkọ bá yàn ló di ìjọ kan pọkọ ń bínú kó òrùn ọjọ́ yẹn tó wọ̀ òun gbá ti fẹ́ sun ẹ̀jẹ̀ inú ẹ̀ máa bàjẹ́ ni inú ẹ̀ ò ní dùn

tọkùnrin bá dàgbà tó bá darúgbó sọ́wọ́ orú ìyàwó bẹ́ẹ̀ a ò ní lálàṣí lọ́jọ́ alẹ́ o torípó fẹ́ràn ẹ̀ ó láàánú ẹ̀ kò fẹ́ fi ẹ́lẹ̀ kò fẹ́ kò fi ń lẹ̀ ẹ máa dé o ọgbẹ̀yìn tẹ́ jẹ́ bá lélẹ̀ ṣùgbọ́n tí ẹ sí pé ọkọ yàn olédè ọkọ pátì kò bá sọ̀rọ̀ kò débùsùn ẹ̀ alálà ńlálá retí ẹ̀kan tó bá pẹ́rú ẹ̀dìyàwó tó ní lọ́dọ̀

ìtò máa jẹ́ kò rí kò sùn mi ìtò máa pé tí mo bá ti ń bínú kò ní lè jẹun ó ní kó fún mi láyà ọ̀ eléyìí eléyìí gíran ọ̀ à eléyìí dájú ò ìtò dájú yẹn tó bá darúgbó sí eléyìn lọ́dọ̀ ìyá jẹ́ lọ́jọ́ alẹ́ kí ń ṣe pè pẹ́pẹ́ tí ìjọ darúgbó ni ò káẹ́kùn kankan yìí lò jámà kankan lójú ẹ̀ yìí bọ́tọ̀ tó wá lọ darúgbó tọ́lọ̀n wá lọ sí tó yẹ pé wọ́n ló kọ́kọ́ jókòó tó lè jan pàtàkìrí má àgbà máa ń sọ̀kalẹ̀ sí lára jù rẹ ní lọ tó ń ṣe wá ń káàkiri ló sì lè jáde ẹni tó sọ ń gbókò gbọ́dọ̀ jáde nígbàtí ò ti darúgbó tó ní tiẹ̀ ló sọ yẹn tí ẹ̀ ló máa wá darúgbó tán nígbà tó lè pariwo tó lè halẹ̀ mọ́ ní òní rárá tilẹ̀kùn mẹ́sínú ilé gbogbo abẹ̀kan lọ lọ́rọ̀ lè lọ dé oníjọ́ kẹta àwọn ará àdúgbò nímọ̀ pé ó ti dákẹ́ sínú ilé sòtórí ìdí èyí mẹ́sẹ̀jì lélẹ̀ fún gbogbo àwọn ọkùnrin stọ́dì ìyàwó ẹ̀ ṣe ìyànlódì tó ìyànlódì tí pàbùsùn ẹ̀tì tó pàbùsùn ẹ̀tì ṣó philippine ṣó dùn bíbínú tó ń bínú sí ṣó ní ìtumọ̀ kankan wọ́n kàn tún bísí pẹ̀lú tiktok wọ́n kàn tún bísí pẹ̀lú ọjà pẹ̀lú ọ́fíìsì pẹ̀lú iṣẹ́ pẹ̀lú owó tí ẹ̀ wọ́n kàn tún bísí pẹ̀lú láìfi tí ẹ̀ ń báyé tí ẹ̀ lọ ní pé wàhálà tí nìyẹn tó bá tún gbóhùn ẹbá tún pò ṣe tó bá tún bọ̀bá tún tilẹ̀kùn pálákọ̀ọ́rẹ́ tí ah tó bá ti dàgbà tọ́wọ́rú chance àbíkẹ́ ni brothers máa ń pè chance níyẹn o ṣùgbọ́n àtọ́lọ́run bá ṣe lẹ́lànú lẹ́ni tó fẹ́ràn lẹ́ni tó mọ pàtàkì bó ṣe jẹ́ tó mọ̀ pé ah ọkọ mi ah irọ́ kò gbọ́dọ̀ bínú tó tún máa wò títí tí wà fi yọ́nú tán tí wà fi yọ́nú tán ó ti yọ́nú tó ń bá sọ̀rọ̀ á ti máa sọ pé díẹ̀ ṣì ń bínú ní ah, ò mo ti tán ó yẹ ṣàdúrà fún mi Allahu Akbar

kíni tí ṣẹ̀rá islam fẹ́ ká lò níbi pé yàn lódì láti lè fi correct àwọn mistakes ẹ̀ kó náà fi realize pé òun ṣàṣìṣe kó dẹ̀ fi túbá kó dẹ̀ fi correct àwọn tó ṣe tí ò dá wọ́n tó bá yẹ pé ló tún wá wọ́ sí sí there's no point níbi tí èèyàn ṣe ń gbà náà wọ́n pín yàrá gba ilé ìgbé tọ́ ẹ̀sùn àtàyà lélẹ̀ yàgbà fọlọ́n kí ẹ̀rọ ra mánéjì ẹ̀ kọ̀sìn tí èèyàn fẹ́ ṣe tó bá ti wá bẹ̀rẹ̀ sí máa ṣarajọ́ bẹ̀rẹ̀ sí máa ṣàrájọ́ kọ́ máa pèpí ara ya ẹ́ẹ̀d láti lè ṣe kejì torí kò ṣe dúró wò ìwọ́n tọ́lọ̀ bá ti wá kẹ́ tí wọ́n ti wá ní wọn tán wá pé méjì lọ́wọ́ tí wọ́n kóbìnrin àlìjánà competition lè yẹ kó máa ṣẹlẹ̀ tọ́ba ti pé méjì pé mẹ́ta àbí méjì náà ṣì ní wọ́n àbí wọ́n pé mẹ́rin obìnrin àlìjánà competition lè yẹ kó máa ṣẹlẹ̀ láàrin wọn kóníkàlùkù máa wá gbogbo ọ̀nà tó máa fi rí ìyọnu ọlọ́run látara ọkọ̀ kódà kọ́kọ́ ẹjẹ́ tálákùtà àbó nílọ́wọ́ ṣùgbọ́n lè dá láwọn àtòkùgbà kan ṣùgbogbo ọ̀nà bàbá wa kan bàbá náà ti kú ní ìsìn fọ́lọ́mọ́ bá kẹ́ wọn wọ́n náà ṣe tẹ́sì fáwọn ìyàwó àwọn méjì lọ́dún kan àwọn lówó lọ́wọ́ àwọn wá mọ̀ọ́mọ̀ ṣe tẹ́sì fún wọn àwọn wá sọ fún wọn méjì dípá àwọn lówó lọ́wọ́ nǹkan rí bákan lẹ́njẹ́ fẹ́ fi wò pé tó bá ti ẹ̀ṣẹlẹ̀ pé kò sí ta ni àwọn sì máa máa róúnjẹ ẹ̀jẹ́ ta ni ó máa ṣàánú àwọn ọ̀nà wa dúró àwọn òwà fẹ́ni kankan lówó a ní kan nínú àwọn ìyàwó àwọn méjèèjì gbogbo ìgbà táwọn bá ti dé láti fi iṣẹ́ òun àti dáná kalẹ̀ àti súnjẹ kalẹ̀ fáwọn àwọn òfin lówó àti súnjẹ kalẹ̀ fáwọn nípa àwọn apàrà àwọn afúnnikálukú lówó táwọn jẹ́

látara pé mo wà lábẹ́ òrùlé ọkọ mo fẹ́ rí ìyọnu ọlọ́run mo dẹ̀ fẹ́ rí ìyọnu ọkọ mi gbogbo tó máa fi bínú sí mi mi fẹ́ kó ṣẹlẹ̀ ìgbà ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi nígbà tó fi kan obìnrin wa tí wọ́n ń borí nígbà tó fi kan ẹlòmíì tí wọ́n ń bojú inú fọ́ọ̀mù lásán ló pọ̀ lára ọ̀pọ̀lọpọ̀ wọn àkàìmọye àwọn complaint a máa ń gbọ́ ń tí wọ́n máa ń rí tó ń ṣẹlẹ̀ ń gbà míì

mi fẹ́ kó bínú sí mi ah olólùfẹ́ mi ni ah kò gbọ́dọ̀ bínú sí mi ìbínú ẹ̀ ò ní dá mi ní rọrùn sùn yẹ́ lára ọ̀pọ̀lọpọ̀ obìnrin mi kò sí kankan nínú lọ́dọ̀bìnrin mi ẹkọ̀ lé ọkọ ni tọ́kọ bá ní má ṣe lè máa ṣe tọ́kọ bá ní ṣe lè kò ní ṣe ìfẹ́nú ẹ̀ agídí ọkàn wọ́n tó bá pò wọ́n náà ń abala kan ló ní nínú ẹ̀sìn yẹn ibi ìwà rẹ̀ ò gbádùn àfi kó ṣàtúnṣe mo a máa ń sábà kan níbi ìjókòó ìyàwó oníyàwó méjì tó ṣe sáníyà ibi tó ń ṣe sáàdẹ́sá ma sábà máa àwọn ọ̀rọ̀ kan wá láti ṣe wá sí ṣìtí fọ́pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà nílé ọkọ tó ní orí pọ́kọ ẹ́fì sọ́dẹ̀ nìkan ní oúnjẹ pẹ́pẹ́ fúrú nígbàtọ́ tí yíyàwó ẹ̀ bẹ́yà nọmba 2 ni àbí nọmba 1 ni àbí nọmba 3 ni àbí nọmba 4 ni yíyọ òun kò jẹ nínú nọmba ẹ̀ olóòun ṣe pẹ́pẹ́ fúrú ìgbà tó mú pẹ́pẹ́ kí lóde tí wọ́n lajúlẹ̀ tó fi tuntun fi mú fúrú mọ́ ẹ lára nígbà tó rí pé òun mú pẹ́pẹ́ yẹn ìwọ náà dẹ̀ mú fúrú ó ti fẹ́ràn kó máa dáná fọ́kọ kó máa fọṣọ ìwọ́n náà dẹ̀ fẹ́ràn kí wọ́n máa rí so kó máa rí so fọ́kọ́ ẹ tún mú nǹkan mi ìwọ́n náà ó ti rí pé ó dàpọ̀kọ́ ẹ ó fẹ́ràn pẹ́ẹ̀fù dáadáa ìwọ́n náà mú nǹkan mi kí wọ́n náà tún máa ṣe fún wá nǹkan mi máa ṣe fọ́kọ́ ìwọ́n náà tún lé ọkọ ṣe ṣoríṣiríṣi tí ní ẹ máa fi dùn tọ́jú àwọn ọmọ ẹ̀ ṣe dáadáa sáwọn ọmọ ẹ̀ tí kìí ṣe wọ gan ló bí wọn tó yẹ pé ìyàwó mi ló tún bí wọn bó bá ṣe ń rí nǹkan kan lára tìyẹn tó like a máa rí nǹkan mi lára tìyẹn náà tó like ṣùgbọ́n àrùn burúkú ni kó máa tí kankan tó kọ́ lè sọ pé wọ́n fi dáa bí pé ó ṣá burú ò nígbéraga ò lágídí ò jọra ẹ lójú bóyá ṣéǹjì kan ti wà lọ́wẹ́ abó kàwé ó wá ń gùn ẹ àbí kéwólóké ó wá ń gùn ẹ àbówó kan ló wà lọ́wọ́ ó wá rojọ́ ní mi ò ní time inú ma tó ń ṣe pẹ̀lú pẹ́pẹ́ fúróṣì tó ń ṣe ò ní sáìn wò rí pẹ́pẹ́ ṣe ó ti mú pẹ́pẹ́ òzún rí fúrúmú ó tún mú fúrúmú ẹ lára wà láti ẹniyàn wọ́n tí wọ́n mú pẹ́pẹ́ fúrúmú kí wọ́n kò rí rẹ́ntì ẹ̀ obìnrin tó káwọn obìnrin wá dẹ̀ máa gbọ́ ẹ̀dẹ̀ fi tó àwọn ọmọ yìí obìnrin àbáwọn àbúrò yín obìnrin lẹ́ni tí ò bá lọ́mọ obìnrin àbáwọn tọ́lọ̀ ń bá fi sọ́ndà yín tọ́lọ̀ ní kẹ máa train ó wá kọ́ṣẹ́ ni àbó ń kàwé lọ́dọ̀ yín ni àti gbogbo ọ̀nà tọ́lọ̀ ń bá fi ní ní àwọn èèyàn ní kápá advice láwọn ọmọbìnrin tán ti lọlé ọkọ ẹ jẹ́ kó yé wọn ọmọbi táwọn fẹ́ land sí ọmọbi táwọn fẹ́ gúnlẹ̀ sí ẹ jẹ́ kó yé tọmọ yẹn máa sí ọlọ́run ló ń tó ṣe èèyàn ọlọ́run ló ń tó ṣe èèyàn ẹpìpì ẹ máa jẹ ọmọ yẹn àbábúrò yẹn àbọ́mọṣẹ́ yẹn ipe jẹ́ kí n ṣàṣírí fún ẹ obìnrin tọ́kọ máa fẹ́ràn jùlọ obìnrin tó ń dọ́kọ nínú ọ kò sí tàbí ṣùgbọ́n bí eléyàn ohun tó máa ń bí ìfẹ́ ọkùnrin lọ́dọ̀ obìnrin dùn nínú ẹnu ẹ̀ ká ntọ́kọ́ fẹ́ ló ń ṣe kò sí májíkì kankan bẹ̀ kí lè tí wọ́n fi gàtìrà báyìí tí wọ́n fi gbọ́ra ayé báyìí tí wọ́n fi láìkí lágbájá jù mí lọ rárá ó ń dùn nínú kò fún ní kankan jẹ́ tára àwọn Yorùbá gan pàápàá tí wọ́n fúnra aláfúnjẹ wọn náà ògùn máa ń ká kójú ma tó ká lójú ẹ̀ àwọn náà gbà pé kì ń láàá <laughs> tó bá pé àfúnjẹ ni kì ń láàá náà ó ma padà bàjẹ́ Ìjànyà wa lé ṣùgbọ́n natural naturally ẹlọ́wọ́ tóbìnrin bá níwàárí tó ń dùn ọkọ nínú tó fẹ́ràn ọkọ tó bẹ̀rọ ọkọ tó bọ̀wọ̀ ọkọ tọkọ jọ lójú tó mọ̀túnmọ̀ ọkọ ah ẹ̀rì definitely ọkùnrin ma fẹ́ràn ẹ̀ tọ́kọ̀ sílé tó mìsì ọkọ mú ma ọlọ ọlọ́nkan tọ́kọ̀ ọba travel ọmọ ké ni ọkọ̀ ẹ travel adẹ̀mà sunkún adẹ̀fẹ́ fọ́sík ó mọ ọkọ nìtumọ̀ sí ọkọ ó nìtumọ̀ sí mítàrí ọ̀rọ̀ mi dẹ̀wà jẹ́ pé ìgbà tọ́kọ tí ò bá sílé nínú ẹ máa ń dùn ó ti rí ọkọ sí disturbance ta ní nígbàtẹ̀ sin ọkọ̀ dé airport tómi tí kan jẹ ọkọ̀ mú tọ́wọ́ ẹ̀dẹ̀ tí ń gbóná tómi dẹ̀ tí ń dà lójú ẹ̀ ọkọ̀ lọ sí hajj omi dẹ̀ ń dà lójú ààrẹ ẹ̀dẹ̀ tí ń gbóná ìkejì dẹ̀ kí àwọn ọ̀rẹ́ pé mo ọkọ̀ airport ni ó ń hajj ni ẹwù wọn dáadáa kíyèsí ó fẹ́ fi ìpọ́kọ̀ ẹ̀ sí lé ni kò ní lẹ́ni pòun ti mísì ọkọ dandan ní pẹ́ni tó bá ń ṣe dáadáa sí ẹ tó fìfẹ́ hàn sí ẹ tó tẹríba fún ẹ o gbọ́dọ̀ fẹ́ràn ẹ ju ẹni tó hù yẹ lápá tó ń gùn ẹ gàlìgàlìgàlìgàlì tó tó kọ̀ntrólù ẹ ó wà ń lẹ́gbẹ̀ẹ́ ẹni ọ̀ka á òsínlẹ̀ ó pàṣẹ fún lórí fóònù ẹni ọ̀ká so definitely kò síbò yẹ fẹ́ ṣe ẹjẹ́ wá sàṣírí kan kí n fi kún ká tó kúrò ń bí ilé yẹn ọlọ́run ní kí wà sí gbàbẹ̀ láàárọ̀ nígbàtà débẹ̀ ọ̀rọ̀ hajjiru yẹn rípọ̀ ọ̀pọ̀lọpọ̀ lé ló ooru oníkàlùkù dáṣọ̀gbò ọkùnrin míì kí n ṣe pàṣírí ohun òbò láti ẹ̀kí ṣe kókò sálàáfíà but ah rúmbà ń pọ̀ ọlọ́mà jìyà o because hmm, eléyìí ìṣọ́ tọ́jú ohun tẹ́lẹ̀ fi ń tọ́jú ohun yìí ah báwọn ṣe gbọ́ra àwọn yé ẹnu ń ká o hey ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó wà o ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀ta nìsìn ọmọ sin o ó lè ṣe pé wọ́n a dẹ̀ ronú pé ha ó dẹ̀ mú kó náà ṣetáníyà fún ṣetálẹ́sà ṣùgbọ́n hmm, ẹ̀rù ń bá ń ṣe wọ́n lè rí irú mú kìíní kan ha ẹwà rúgbà yóò mú yẹn fún ẹlẹ́fọ́ jẹ ní rárá tẹ bá wò lóòtọ́ tẹ bá wò àmì jì lóòtọ́ ha mo gbọ́ra wọn yé gan ọ̀rọ̀ wọn yẹra bóbìnrin yẹn ṣeré rẹ̀ ńlẹ̀ fún bó ṣe ń gbọ́nà sílẹ̀ ní bó ṣe ń dùn nínú bó ṣe ń bá táwọn ọmọ ẹ̀ kò ádẹ̀ máa balẹ́rù láti fẹ́ ṣèkejì wọ́n ṣẹlẹ̀ bẹ́ẹ̀ dáadáa lọ́pọ̀lọpọ̀ lé àwọn àzọpọ̀ ti kọ́kọ́ ti kọ́kọ́ ẹ̀tàn ara obìnrin tún lè máa sọ pé dẹ́ni òjì sọ́ọ̀bẹ̀ tó bá fẹ́ ṣe o bọ̀tọ̀ ọkùnrin ló máa mọ́ lọ́kàn pé mo fẹ́ ṣe náà bọ̀tì wọ́n mọ̀ pé wọ́n yẹ kí n jẹyà ìgbádùn tó jẹ lọ́dọ̀ ti ìwọ yìí hmm.

àti fẹ́ náà ti bá yẹ kí n ti ẹ̀pẹ̀ wọn ká tún kíra wa bàbá dáadáa bàbá àlùbáríkà ni wọn ọjọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ fojú rí wọn báyìí wàláhì làzín ń ṣe ló dàbí ìgbà tí mo rí bàbá tó ń bí mi lọ́mọ wọ́n ti jọ ara wọn jù mi ìwà mọ̀ pé mi nìkan ni èmi ni kọ́kọ́ ni mo rí wọn bẹ́ẹ̀ làwọn ọjọ́ mọ̀ tí wọ́n mọ wálé dùn mí dáadáa náà náà sọ pé ah, ah, àwọn tó bí sùn fáwọn ọ́sọ́ kìí ṣe ẹ̀kan kìí ṣe ẹ̀mejì o bàbá ní tó bá pé kìí ṣe pé ọlọ́run sí lóhun tó máa fún wa láwọn obìnrin láì jọ́nà tó bá pọ́lọ́run bá gbà tó ní pé kéèyàn sọ pé ohun tó ń fẹ́ láti jẹ́nà ìyá ọmọ yìí wọ́n sọ fún ọlọ́run pó ti tó àwọn láti jẹ́nà tẹ́bà tí wọ́n bá ti ń sọ̀rọ̀ ìná ni ah imam ó tọ́jú mi ó gbọ́ràn sí mi lẹ́nu ó ń dùn mi nínú kí ń dàmí láàmú kò dàmí láàmú rí wàláhì kò dàmí láàmú rí ọgbàyàn obìnrin tẹ́ ti lọlé ọkọ lẹ́ni mẹ́sẹ̀jì ẹ dìímú dáadáa ẹn sisters ẹ dìímú dáadáa kẹ́ di ẹrù yín kó kún ẹnà tẹ́tí wà ń lé ọkọ ọ̀run tó wà lókè ṣìgbẹ́ṣọ́ ẹ̀yìn náà lè change lójijì kọ́kọ́ change tuntun sọ àti tó ń rò nípa yín kọ́nùkẹ́tọ́ Allahu Akbar kọ́lọ̀ àforíjì fún wa tó pé mínà ṣe sẹ́yìn ah, ah, ah, wọ́n mú tí wọ́n náà wà ń lé tí ẹ pípa mí ń kú ẹnu ọkọ̀ ọ̀ká ẹ o ti jọra ẹ lójú pọ̀ jù àìgbọ̀nà pọ̀ jù gírímánká pọ̀ jù chéǹjì lónìí torí oríire tiẹ̀ náà lè rí ìyọ́nà ọlọ́run bákan náà kò tún rí dùn ọkọ̀ kò tún lè di ẹ̀nà àlìjẹ́nà jẹ́ gbéra lẹ́kẹ́ àmà káwọn ọmọ ẹ pàápàá bá lè ní bárọ́kà a tún máa jogún àlùbáríkà sára àwọn ọmọ àbáwá tí mò ń sọ̀rọ̀ wọn yìí ó reflect lára àwọn ọmọ wọn àwọn tí máa ń gbé lọ́dọ̀ mi tó máa ń kúrò kò sí ìtọ́wọ̀ mi lára tó sùyúti wallahi kò sí ìtàwọn èèyàn mísì nínú jọmọ́ tó sùyúti kò sí ìtàwọn èèyàn máa ń béèrè lọ́wọ́ mi ní markaz ah, ọmọ yẹn ni ní oṣù tó sì délẹ̀ yìí tó sì kọjá yìí mo sì rí náà olùkọ́ ah, yà sùyúti àwọn yẹn yàtọ̀

kí wá ń ṣe ònìkan nìyá yẹn wá bí ẹ wá wúrò oríire yẹn ìtawà mọ̀ lọ́dọ̀ tí wa tó gbọ́dọ̀ tèmi nìyẹn ẹ̀yin yá wa ra àlùbáríkà fún àwọn ọmọ yín látara ń tẹ̀ ń ṣe sáwọn ọkọ yín kódà tó dábà dá tọkọ yín ò bá lówó lọ́wọ́ lásìkò ìgbà kan ẹran tìgbà tó ti ní ẹran tì tó ń ṣe tó bá tẹ̀ wájá tó pé kò tiẹ̀ tí ìnira ránjọ́ tẹ ti fẹ́ náà náà lórí pé kẹwàá torí ẹ̀ máa ṣègbéraga sí i àbí kẹ́mi ẹ má kà yín á ń bèlè ìwọ míì sẹ́pọ̀kọ ẹ ló ń sanwó lé ló ń sanwó lé ìwé àwọn ọmọ ló ń sanwó lé kí àwọn ọmọ ló ń oúnjẹ sílé ló ń ṣe gbogbo tápà rẹ ká láti ṣe ẹnu ẹ̀ ò tún wá ká ẹ̀ ò tún wá fẹ́ràn ẹ̀ ò tún wá dùn nínú ò tún wá bẹ̀rù ẹ̀ ò tún wá bọ̀wọ̀ fún kí ló fẹ́ bá pàdé lọ́dọ̀ ọlọ́run lálùkẹ́yà ṣé inú tóun kí ló jẹ́ lójú àbábẹ̀ tó ń gbà lójú ẹ lójú ó mọ̀ páwọn kankan lè ṣàkóbá fún un àtàwọn àwẹ̀ ẹyẹn ọlọ́run kankan lè ṣàkóbá fún tínú ọkọ̀ bá dùn sí ẹ kò síbi tó fẹ́ gbégbà lọ́dọ̀ ọlọ́run torí díẹ̀ ẹ jẹ́ kí a mójútó gbogbo àwọn abalẹ̀ lè fi àṣọ yìí kọlọ̀bá kójọ kó tún àwa kóbìnrin má mọ̀ ṣe àrùn burúkú ni

ṣí wọ́n tó ti ẹ̀wà rísà ìdá ló máa túbá lọ́dọ̀ ọlọ́run ó rísà lọ́dọ̀ ọkọ kò dẹ̀bẹ́ pé kó mórí kúrò fún ẹ ẹjẹ́ fún lákàwé tó kọ́mọ̀ tó ń ṣẹlẹ̀ káàkiri ọ̀pọ̀lọpọ̀ lé ọ̀pọ̀lọpọ̀ ya tí wọ́n náà ń gbẹ́sì sọ yẹn ìyàwó ọkọ ni torí ẹ̀ tó bá ti wá fẹ́ jáde kó fẹ́ travel kò ní dágbére fọ́kọ kò ní gbàyànda akàn lọ náà ni tó bá wọlé wọlé náà ni tó bá jáde tó bá dé ojú tó bá ló náà ni ó wá ní ṣe bákan sóhun kò fún un ní tó yẹ kó fún un kò ṣẹ̀ tọ́hun fún un ó ṣà ń ṣe fún tọ̀hún ṣà ń jẹun nǹkan tó bá pé kò fún ẹ lówó oúnjẹ tó dẹ̀ ní ó dáná lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ ló dá ṣùgbọ́n kí kúrò ń lé tí wọ́n kúrò ń lé tó kábẹ́kúta lọ Ìbàdàn tó dágbére fọ́kọ ẹ ó kúrò ń lé lásán ó tábẹ́kúta lọ ṣàpán ọkọ ọ̀dẹ̀ yan dá fún ẹ tó fi lọ ànábì náà màlẹ́kà máa ṣépè fún ẹ sọ̀rọ̀ tí wàá fi padà sínú ilé ọkọ yẹn ìwọ orí yẹn sáyidá à ń bèèrè gbéra láti Abẹ́òkúta ó gbàbàdàn lọ àwòrú ah, èpè ègún tàà màlíkà máa rọ́lẹ̀ lórí tí wà fi ṣẹ́rí paradé àtàlọ́ àtàbọ̀ kí ló fẹ́ fi kún owó tó lọ ṣe náà bá lọ ṣe fẹ́ lálùbáríkà bá lọ ṣe fẹ́ rí nǹkan tọ́ka sí lọ́jọ́ wájú kò sálùbáríkà nílẹ̀ wá kàn bínú táwọn mọ̀lẹ́kà ń bẹ tó ń ba ṣépìlẹ̀ lórí kí ni point tí náà kí ni lájẹ rí ọkàn máa gbé ọkọ̀ náà lójú kan ló máa wà ó yá wò yẹn lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n sọ yìí nígbà tó fẹ́ fèsì olùkòbóhùn ṣàdéhùn pò máa fẹ́ yàwó léhùn ah owó rádaràdà ọ̀rọ̀ tó tún sọ kò bẹ́ẹ̀ ṣàdéhùn ṣe ìyẹn ló wá bí ìtò ń ṣe yìí èwo ló wá pì ẹ nínú tó ń ṣe àti kò gbọ́nà kò jókòó jẹ́ kò gbà fọ́lọ́hun eléyìí tó ń ṣe ò lè rí dùnú èpè kọ́ inú ẹ máa máa bàjẹ́ sí rẹ ní gbogbo ìgbà ní inú tí a dẹ̀ máa dùn pẹ̀lú ìyàwó tiẹ̀ tó yẹ̀ṣẹ̀ tún fẹ́ wọ́n ló kan lose ó dẹ̀ tún fa ìpè lérẹ lórí ó wá ti pọ̀ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin náà lónìí ti pọ̀ bẹ́ẹ̀ ẹlòmíràn tiẹ̀ ń kẹfín ni ó ń kẹfín lásán ni ó ti kówèrè kalẹ̀ nínú ilé ó ń kẹfin olóbìnrin kan pè ní ó dà kó fẹ́ ṣe kíní kan ní ó ti bẹ̀rẹ̀ ìjọgbọ̀n kò fìrẹ̀ lọ́kànbalẹ̀ mọ́ ó ti sàwọn àlùfàǹṣá ọ̀rọ̀ ó ti pa ẹ̀gbọ́n ah! le ju bó ṣe ń ṣe yìí tó bá tiẹ̀ wá fẹ́ ni fìtínà obìnrin mi ló máa fá sọ́pọ̀ ẹ̀fún máa lọ sí mi tí àwọn náà ní àti ṣe tẹ́lẹ̀ ìyẹn ń bèèrè ọ̀rọ̀ mọ̀dẹ̀ ń ṣàrà ọ̀rọ̀ ó ń bèèrè fún assistance ní mi nẹ́mi mọ́rígbọ́n mi pẹ̀lú tó tẹ̀wá sọ yìí tó bá pín yẹn tẹ̀ ń wọ́kọ̀ ni mo ṣe tán àti fẹ́ bí ó tẹ̀wá ń ṣòun màdẹ̀wá ó tiẹ̀ tí wá ń tó máa ṣe rè obìnrin mi

fún tèní lábala tẹ́lẹ̀ yẹn tọ̀rọ̀pọ̀pọ̀lọpọ̀ lé ló ń jò ó lè ń bani lọ́kàn jẹ́ tọ́pọ̀lọpọ̀ àwọn ọkọ àtayá wọn fi ìfẹ́ táǹpẹ̀ ní love wọn fi bára wọn gbé kò sí ní kálukú kan gbé ìgbé ayé ẹ̀yẹn kílẹ̀ sí pé kátàánù ẹ́ catamount ikú àti olóńgbò tẹkú bọ́wà ní ilé tó wá ti kẹ́fìn olóńgbò báyìí ó máa sá gbàgbé kan torígbó náà bá ti wú náà máa jẹ́jẹ́ ẹkú tó bọ́ ọ̀pọ̀lọpọ̀ ọkọ àtìyàwó mi ṣeré nínú ilé nìyẹn tíyàwó mi bá ti gbúrò ẹsẹ̀ ọkọ ẹ̀ báyìí kó wọnú ilé ó ti palẹ̀mùlé rẹ̀ kó obìnrin mi ó ń sùn lọ́wọ́ báyìí ṣé mò ń lálà ni àbọ́kọ mi lóde ó ti fò dìde ó ti sáré sílẹ̀kùn láti pàdé ẹ̀ ọmọ ó dé ta lórí ah, ẹ máa fìyẹn wíra wọn wallahi kò ṣe wíra wọn ó dẹ̀ lè change tọ́kàn ẹ bá ti díjù tó rò pó lè change òun lose ni òun lose ni ọ̀n anábì sallallahu ní kullu ummati mu'afa illa al-mujahirin sallallahu alaihi wasallam ó ní gbogbo àlìhùmọ̀ mi lẹni tọ́lọ̀ máa ṣàmúlì kúrò fún látara ohun tó ṣe tí ò dáa ọlẹni tí ò ní ráfúrí jẹ ọlọ́run olẹni tó hùwà bàjẹ́ tuntun wá ń sọ ní gbangba pé mo ṣe mo ṣe náà nìyẹn nǹkan tó bá fẹ́ ṣe kí wọ́n ṣe nǹkan tó bá fẹ́ dàkẹ́ dà <laughs> Allahu ó ti ṣeun tí ò dá ó ti hùwà tí ò dá right bọ́síkọ̀rọ̀ kò túbá ṣẹ́ríjọ́ tí èèyàn bá ti ń bọ́síkọ̀rọ̀ tí èèyàn bá ti ń túbá lọ sọ́dọ̀ ọlọ́run ọlọ́run mo tèmi náà ṣe yẹn ò dá foríjì má bínú torí tọ́lọ̀ ṣàmójúkúrò fún mi ó dá ṣàdúrà fún mi ẹ má bínú ẹ ṣàmójúkúrò fún mi ẹ̀yọ́ kò tún ṣó ti tán nínú yín tó bá ti tí ò bá ti jẹ́ irú ẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀dá tóun náà máa rí fóun ṣàṣìṣe níjọ́ tí yàn bá ti ń jókòó kó máa wù pé èmi náà ṣe mistake tí mo dẹ̀ ṣe rè mistake tí mo ṣe rè àṣìṣe tí mo ṣe rè tó bá ti rí ìran rí mistake yẹ o lè dá àtúbọ̀tán rè mo ṣe rí nìyẹn ìpè kọ́ o téèyàn bá ti máa ríran rí mistake ẹ̀ èyàn látúbọ̀tán dáadáa èyàn padà ṣubú ní ṣáà èyàn lè ẹ́ǹdì ẹ̀ dáadáa ṣùgbọ́n tó bá ti ń fúnra rẹ̀ tó ti rí ẹ̀ látara wà lè máa tẹ́ndà apology wà máa túbà lọ wà máa tọrọ fún ìlú àwọn tó ẹni tó tí ò dá sí wà lè máa tọrọ ọkọ̀ kan mo ṣe ń sọ yìí ni ọ̀rọ̀ afẹ́fẹ́ ni ilé ibi tó bá ti ń ṣẹlẹ̀ oníkálukúdà ma ọ̀pọ̀rọ̀ mi ni wọ́n sọ yẹn àdẹ̀sọ níta ìdá ọkọ̀ọ̀kọ́ fẹjọ́ ìyàwó ẹ̀sùn nígbà tó sọ ní problem tíyàwó òun tó máa ń bí òun nínú sí jù pé kò mọ sọ́rì ṣe imam ṣe bẹ́ẹ̀ ní ń bàbẹ̀ pé kí má bínú nǹkan tó ṣe yẹn pé kí má bínú kí ṣàforíjì fún sọ ah! inú tó bí sí kí ló dé tí wọn náà lè sọ sọ́rí ó lè sọ pé má bínú ọwá sọ ẹ̀ má bínú ọkọ̀ wọn sọ pé bóyẹ sọ kò dénú ẹ̀ torí pé mò ń bínú tó jẹ́ ṣojú lé yẹ kó sọ tó bá ti lè wà ní kọ̀rọ̀ kó sọ fọ́kọ̀ ẹ̀ kó bẹ́ kó tọrọ àfójì lọ́dọ̀ ẹ̀ kó dẹ̀ ní kó ṣàdúrà fún ẹ̀ lórí gbogbo tó ṣe tí ò dá ẹ̀mí ẹ̀ ga nìyẹn ẹ̀mí ẹ̀ tó ga yẹn ìyá ló máa fi jẹ́ á dẹ̀ tún ba orúkọ ẹ jẹ́ kódà ń gbà táwọn yẹn bá fẹ́ fẹ́ ọmọ ẹ tó ń béèrè tán bàbá ẹ tó ń béèrè tán ìyá ẹ tó bá débi ìtàn ti tiẹ̀ ẹ̀rù á bà ó lè má fẹ́ jẹ́ kí wọ́n fẹ́ ọmọ ẹ àwọn ènìyàn náà dẹ̀fẹ́ fẹ́ ọmọ ẹ yìí bí wọ́n ṣe rí dẹ̀fẹ́ ṣàkóbá fún ọmọ yẹn pé a ọmọ burúkú dùn fẹ́ anaburúkú ò ṣe ní ọ ntáyé màmá wí nìyẹn Yorùbá ń sọ dáadáa gbogbo ọmọ yẹn bá tiẹ̀ ya nǹkan tí bá tiẹ̀ fẹ́ tíya rẹ̀ bá tiẹ̀ gbádùn àwọn àjọ parakọ̀tọ̀ ṣùgbọ́n ìyá tó yíyà yàkúyà yìí kí ní sí rẹ̀ lọ́dọ̀ ọkọ ẹ̀ ni wọ́n máa ẹ̀ ha ẹ̀yàn rógo tùtúnwà ẹ̀ ṣe kẹ́ẹ̀nà túnwà ń ṣe ẹ̀yìn àbú ẹ̀nà túnwà ń ṣe àwọ ọkọ kátúnwà wá ṣe ẹ̀yìn ìyàwó ẹ̀nà túnwà ń ṣe kọ́níkàlùkù túnwà ara ẹ̀ ṣe ẹmọkọ lọ́kọ ẹ̀nà ẹ̀fà kọ́dà tí fẹ́ bá bojú débi tá a fi jọ ń larúkọ mọ́ra ẹni lórí tó bá ti dí àlá ti kóníkálukú lò ìjọkọ kóníkálukú lò jẹ́yàwó agbọ́dọ̀ lò à ń pèrè ní lórúkọ ọlá kìíní kan ń larúkọ mọ́ra ẹni lórí kò sáàrùn bẹ̀ tẹ́ bá ti láìkẹ́ bẹ̀ nínú ilé láàrin ara yín tó ti yé wa ṣùgbọ́n tọ́kọ bá ti fẹ́ lò jọkọ dákẹ́ torí kò dùn gbọ́n tó fẹ́ sọ ọ̀rọ̀ pétalè ń bá sọ ọ̀gbẹ́ni lọ jókòó ah! kò ń ṣọ̀gbẹ́ ni mọ́ ọkọ ní lásìkò gbà yẹn o nígbàtẹ́ bá jọ ń jẹun lọ́wọ́ tẹ́jọ ń ṣeré pa lọ́wọ́ òun ọ̀gbẹ́ nínú lè máa fi irun gbẹ́ ṣeré foríṣiríṣi ṣeré ṣe bá bá ṣàwádà tó bá ti rí ti change ẹ̀ nǹkan mí bí nínú tó ń sọ̀rọ̀ ó ti rí kó bẹ̀rẹ̀ sí apply sir ẹ má bínú sir jẹ́ ẹ má bínú àfikò orin rẹ̀ ńlẹ̀ lásìkò yẹn kó fi rẹ̀ sípò pé ìyàwó ṣe ti yẹ ọ̀pọ̀lọpọ̀ obìnrin nídìí kí wọ́n gbẹ̀kọ́ kan tó lọlé ọkọ torí pé tó bá lọ padà bọ́ sọ́dọ̀ ọkùnrin tó yẹ pé kí ń gbọ́ kí ń gbà gbogbo ọkùnrin kọ́ ló máa dàbí àwọn ọkùnrin kan kọ́nà ṣe mẹ́ àti rọ́kùnrin rí ẹfí ma rọ́pọ̀lọpọ̀ ọkùnrin mi tó ayé pé kò pẹ́ ni ẹni máa sọ pé àwọn ìṣègùn bínú ti kan lè bẹ́ mi dánrẹ̀ níta níyàwó ń ṣe obìnrin kan lè bí mi dánrẹ̀ wo wọ́lá ó ti lọ lọ́bí jẹ́ pẹ́lú omi ìtẹ́bá pé síjọ kúkú ẹ̀fẹ́ yan ọjọ́ ọ̀rọ̀ ó máa bọ̀rọ̀ jẹ́ sí ni torí madam farabalẹ̀ náà àádẹ́ ń bẹ sọ látẹ̀kùn òdẹ̀ gbọ́ tó bá padà sí lẹ́yìn ó rò ni fún ẹni ọgbẹ́ni fún ẹni brain tí wọ́n náà tó bá rẹ̀ <laughs> àwọn ẹ̀ ni

iná bá bọ́ ọkọ̀ pé ah, ó tún sọ̀rọ̀ sọ́rọ̀ ẹni ó tún sọ̀rọ̀ sọ́rọ̀ dámi báyìí abádàrú ah, ọgbẹ́ni ọlọ́run yẹ kúrò nínú gbèkùn ni ìyẹlé yẹn ṣe ìyàwó àwọn tó bí fún ọláwọn ọládáwọn sí tètè fojúlẹ̀kù tètè wá bí ṣe àfi máa ṣẹ̀ṣà ẹlòmí tó fẹ́ jókòó bí olóòwò bó ṣe mánéjì nǹkan ẹ̀bọ̀ láti jẹ́ ìpẹ́tọ̀ àdánwò tòun lélé wọn a máa mánéjì ẹ̀bọ̀ wọn bá dẹ̀jẹ̀rí aya kún dẹ̀jẹ̀rí ọmọ ó ti rọra mánéjì ẹ̀bọ̀ látọ̀dún yẹn níjọ́tẹ̀ ẹ pé kì ń gbọ́ kì ń gbà sí n tí alágbára ṣe ń kí náà ní tí mo fi kọ́dà ní kí ni èmi wa mi ha ó ti ṣe ho n ta máa ni pé àwọn ọmọ yẹn náà ni inú àwọn ọmọ yẹn kì í máa ń kò sí wà tún tẹ́lẹ̀ ṣe fún wọn kódà káwọn náà rí pé ìyá àwọn ìyá kìyà ni kò ní tẹ́wọn lọ́rùn wọ́n sì máa rí pé kò yẹ kẹ́ kọ màmá wọn kò yẹ kẹ́ kọ màmá wọn bó ṣe ṣe máa rí lẹ́ni wọn nìyẹn ìjọmọ sí ìyá ìjọmọ sí bàbá aláfúnyẹ ní kankan ò kó sí àfi fílẹ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ tó bá sì manage ma manage ẹ̀ àwọn tó lè dárú májẹ̀kan sí ìjókòó tó bá fẹ́ yanjú ẹ̀ nítorí ibi tó bá kù sí yẹn ìgbọ̀rọ̀ ra gbá pẹ́tọ́ àdánwò tẹ̀mí lélé tí bá dẹ̀ láti jọ́nà má dẹ̀ máa lọ gbádùn obìnrin rẹ̀ pé kò sí gbádùn láyé tọ̀ níbi tí olóbìnrin dé ibi tọ́lọ́ ń fàdánwò tiẹ̀ sí nìyẹn tọ́lọ́ bá dẹ̀ padà wá kẹ́ bóyá oníkápá àti tún fẹ̀ míì wà á máa bẹ ọlọ́run wọ́n láyà tí mò ń jẹ lọ́dọ̀ ìyá alágbájá wọ́n láwọn tójú fún mi ní tó máa jẹ́ olólùfẹ́ mi tó máa máa padà dùn mí nínú kí n kọ̀ọ̀ká ilé kún ìyá ọmọ tó bá fà níyàn rẹ ṣe ọlọ́lẹ̀ padà fún ẹ láyé o ṣùgbọ́n tó bá tún ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ pé òtún ní lọ́kì náà yìí tó tún lọ sí lọ́wọ́ náà irú ìró ní borun ní gbà fọ́lọ́run máa lè sáàdì jánà ló dẹ̀kú o torí ìdí èyí ẹ̀yin obìnrin wa ọlọ́nikọ́rọ̀ gbàbẹ̀ láàárọ̀ yìí ni ẹ ṣiṣẹ́ àdìjọ́nà nínú ilé ọkọ yín bọ́pọ̀lọpọ̀ yí ṣe ń ṣe ìtẹba parí báyìí tẹba gúnlẹ̀ báyìí ẹ gúnlẹ̀ dáadáa o ẹ̀yin ọkùnrin náà ẹ bẹ̀rẹ̀ ọlọ́run lórí wọn ẹ mánéjì wọn ẹ̀rọ rakẹwọn síbẹ̀ ọkùnrin tọ́lọ̀ ń bọ́ wá kẹ́ ìkan dálá àwọn ìkan dùn nínú sí ilé ayé náà dọ́gba o ìtò ń dùn fi pa ìrònú tí tó ń lọ́kànjẹ́ tó ń dẹ̀ẹ́ kó máa fi pa ìrònú eléyìn rẹ̀ níparí káfí hadith ilé ẹ̀kọ́ lẹ̀ ah, subhanallah kọ́dá iṣẹ́ rẹ̀ rẹ̀ yígbà tẹ́ pé àwọn hadith yẹn dígbà tí ọdídí tó tẹ̀lé ra wọn pẹ̀lú ibi tí wà sí yẹn yàgbà láàárọ̀ yìí ni ilé su'ul khuluq ìwà tí ó dá anábì fẹ́ kí wa nílọ ń parí Allahu kama yufsidu al-asal anábì sàlẹ̀sára ní ìwà burúkú ìwà tí ò dá ìwàkíwà ìwàkíwà ìwà tí ò dá anábì ní ó máa ń ba iṣẹ́ olóore tí yàn ṣiṣẹ́ ni ìwà burúkú máa ń ba iṣẹ́ olóore bó ṣe lù kí yàn ṣiṣẹ́ dáadáa tó téèyàn bá ti níwà ìwà yẹn á ba gbogbo iṣẹ́ dáadáa tí yàn ṣe jẹ́ gẹ́gẹ́ bí sẹ́gẹ́dẹ́ ọtí bó ṣe máa ń ba oyin jẹ́ ìwàkíwà ìwà burúkú anábì sọ̀rọ̀ sára o ma n ba iṣẹ́ olóore jẹ́ ni àwọn anọdụ náà dẹ̀ obi pé obìnrin sọ̀wà nù ẹ̀ parí ẹ̀ ni olówó lórí ọkọ Allahu ìwàkíwà ìwà burúkú wọláhì ìwà ìwà pàtàkì púpọ̀ gbogbo yóò kí yàn lè mọ̀ ní wọláhì tí ò bá níwà ìwòwò tó náà kí gbẹ̀rẹ̀gá kọ́ ló fi bá gbogbo ayé rẹ̀ jẹ́ ọgbẹ́ni gbé kíwẹ́ ẹsẹ́gbẹ́ kan àwọn tó kí ó jù ẹ lọ́wọ́ àlàyé gbogbo yóò kíyàn ní lówó tíyàn bá ti níwà ayázọ pé ìwọ́kọ́ ló ń bọ̀ wà náà kí n kí á ní pẹ́lẹ̀ kí lè lè tó yẹn àà ó lè gbórí lè lálejò ní ìlú ló tó bá gbọ́ bá ń pa èèyàn jẹ ní gbogbo àwọn tó ń sọ̀rọ̀ sí yẹn ó lè ra wọn pa jẹ ṣùgbọ́n wá jára ń gẹ̀ẹ́kù torí pòpò níwà ọgbẹ́ni má gùn wá gàlìgàlì èèyàn mélòó ló fẹ́ rán lọ sẹ́wọ̀n á sú ẹ̀ kí ló ń ṣe ẹ́ ó lè lọ́wọ́ kó máa nífọ̀kàn balẹ̀ àwọn ọmọ tó ń ṣe ah ọ ti tú sí lójú nìyẹn torí ẹ̀rẹ́ rẹ̀ ńlẹ̀ gbogbo tó bá ní tí wẹ̀ ọ̀bá ti da ayé ò ní válù tó ní ádẹ̀ máa súnmọ́ ẹni tí ò ní tú ẹ̀ ádẹ̀ máa bàbára ẹ̀ torí pé wọ́n ní ò níwà gbogbo yóò ń tàbá nílá ibó ṣe lọ́nà ká máa sín lọ́n tó káyé kí wà wá dáa kò dákáyé máa sọ tó bí lè ṣe wá dáa tó bọ́lọ́n ṣe kẹ tó bó ṣe ń sín lọ́n tó bó ṣe ń gbààwẹ̀ tó bó ṣe ń kírun tó ah, bó ṣe wá nímọ̀ tó bí tó kù sí náà níbi ìwà ẹ̀ anábì ah! ní nǹkan burúkú ní o sọ́lọ́sọ́lá kò dá kíyàn máa níwà o ah, kò dá o ìwà rẹ̀ ẹ̀ṣọ́ mẹ́ẹ̀niyàn ní o kíyàn wà ń bí kankan àwọn sọpá ah! tí mo fi láìkì lágbájá ni wọ́lá ó ṣọmọlúwà bí ó níwà ó níwà ó níwà nípa rí fún tààrọ yìí anábi dúró ń bè kánjẹ́ kan wá ń gbòkò kọjá sallallahu alaihi wasallam àwọn èèyàn tó wá tẹ̀lé òkun yẹn wá ń sunkún ọ̀hún wá ń ah! kí ìdárò ìyí tó tọ́kì ń pẹ́ nígbò má ṣe o ah! ọlọ́n tóbi bí ọ̀rọ̀ kú yìí o pèrè dẹ̀ ṣe rìn kiri ọlọ́run dẹ̀ fi kú pa irú ilé irú ẹni yìí ah! tí ìbá lọ ń tó bí o àwọn èèyàn wá ń kí dárò anábìyí ni wọ́n jẹba sallallahu alaihi wasallam ó pọn dandan ó ti di dandan ó ti ṣúọ̀ kò tún pẹ́ wọ́n bá tún gbòkú mi kọjá àwọn ọba ń jẹra wọn lọ́wọ́ mú sẹ́yìn méjì méjì mẹ́ta mẹ́ta ẹ̀tí mọ́ bó ṣe máa ń ṣẹlẹ̀ ṣetán ẹsẹ̀ mẹ́fà gbogbo ẹ̀ náà rí àṣíòtì ẹ̀ máa kú rárá kẹ́ tí ó kán

sọ́lọ́lọ́ta àwọn sábà wá bèèrè pòjíṣẹ́ ọlọ́ lákọ́kọ́ tó gbẹ́ni eré kọjá oníwọ́jẹ̀bàjì wọ́n tún gbẹ́ni ibi kọjá tó ta kọ̀nfàmù ní pẹ́ni ibi lélẹ̀ táwọn èèyàn ń sọ̀rọ̀ oríṣiríṣi lẹ́yẹ̀ yìí náà ó tún níwọ́jẹ̀bàjì anábìnrin bẹ́ẹ̀ ni sọ́lọ́lọ́ta ó ní àkọ́kọ́ tí wọ́n gbé kọjá yẹn ah, ó di náírà kó wà ní jẹ́nà ẹni ẹlẹ́kẹ̀ẹ́ náà tí wọ́n gbé kọjá ó di náírà náà wọ́n náà sallallahu alaihi wasallam arábìnrin ẹ̀ ma ni pé antum shuhada allahi fil ardi ẹ̀yin èèyàn iná lẹ́lẹ́rìí ọlọ́run bá lórí ilẹ̀ tó bá dá sọ́lọ̀ ń dá sáwọn èèyàn náà tíkọ̀ rẹ̀ bá dá láàrin wà tọ́lọ́run àwọn èèyàn tó máa jẹ́rí ẹwájú ọlọ́run pẹ́ ní irin lọ́dọ̀ wa ó ṣe dáadáa sí wa ò dá lọ́dọ̀ ọkọ ò dá lọ́dọ̀ ọmọ

ojúṣe ẹ̀sọ́lọ́ ní tó ń ṣe yẹn yes mójútó láàrin wà ẹ̀dẹ́ èèyàn tó kù wọ́láhì tó bá mẹ́hẹ́mẹ́ orógo àwọn tó máa kó bẹ́ẹ̀ níwájú ọlọ́run nìyẹn tó tó kí àti bèèrè ara wa ṣe máa ń sọ gbogbo ibi tí mo bá kù sí kó ní kálukú yín pè mí sákèèsí o mo sílẹ̀ kúnlẹ̀ ìyàwó mi lè pè mí sákèèsí o ọmọ mi lè pè mí sákèèsí o ẹ̀yàn ọmọ kí mi lè pè mí sákèèsí jọmọ́ mi ẹ̀ lè pè mí sákèèsí wọ́n náà tó ń gbọ́ mi lórí ẹ̀rọ ayélujára wọ́n náà lè call attention mi ní tí wọ́n náà bá rí tó jà lébù tó mọ́ ń pa mi má yẹ kí n kú tán kó tó máa sọ̀rọ̀ mi láìdá tìtì sọ fún mi lójú ayé mi kí n kátà yẹn yanjú ẹ̀ kí kọ̀rẹ́ ìtara mi ah ṣe n tí mo ṣe rí ah, pẹ̀lú ògùn ọlọ́run tó bá jẹ́ pé ohun tó takẹ̀ sí nílò tọ́ máa jọ ṣùgbọ́n kí n ṣe kọ́ wá pè mú kó sọ pé ẹ̀yìn náà yé sọ̀rọ̀ nípa oníbíjà yẹn ni mò ń sọ o ìyẹn kọ̀ntínú o ṣé ti wa báyìí al-amru bil ma'ruf wan nahyu 'anil munkar ìyẹn ṣùgbọ́n kó bí a mọ̀ ní àwọn wà kan tí mo lè máa kíyèsí mo lè máa kọbi ara sí mo lè máa mọ̀ tó dẹ̀ jẹ́wà tí ó dáa mo náà ọ̀rọ̀ mi tó máa ń jáwọ́ lẹ́nu mi tí mo lè máa kíyèsí ara má jẹ́ ń kútán kó tó sọsọ fún mi lójú ayé mi kí n tètè kọ̀rẹ́ tí ẹ̀ àwọn bàbá ní kó dọ́jọ́ àrùn òdóṣù oorun tàà tó láàrín wọ́jú sáàrọ̀ àwọn tí ò tó wá ti jáde láyé nínú ẹ̀ tí a bá dáwọn social media ìyàn rí <laughs> so ẹ̀yìn hana bá dẹ̀ kú ní zinatọ̀ ẹ̀yìn náà ti rí nǹkan ṣe láyé kọlọ̀n kó gbà tó jẹ́ dáadáa tàrí ṣe ń bẹ̀ kó sàmì mi tó bá kù díẹ̀ káàtó so ẹ má jà bu ẹnu ẹja sọ fún ra wa kó má máa pẹ́ jù tọkọ bá wá sọ fún ìyàwó ẹ̀ pa àwọn tó ń ṣe ẹ̀nà ni tọmọ kí o náà bá sọ fàáfà àbáfà náà ló pọmọ kí ó sáà kíyèsí ọkàn ìpé ẹni tó kéré tó bá fẹ́ pàkíyèsí ẹni tó dàgbà ó ní òsìlóbi tí wà fi bá gbàlagbà sọ̀rọ̀ ó fẹ́ pé bàbẹ́ sáà kíyèsí ó ní mẹ́tọ̀ tí wà fi bá bàbẹ́ sọ pẹ̀lú ọwọ́ pẹ̀lú àdúrà pẹ̀lú tẹríba gbogbo ẹ̀ ló lẹ́kọ̀ọ́ tàbí ọlọ́run bá kójọ ibi tó ní kálukú wá kù sí ọlọ́run kójọ kọ́nà kó tún wá sí ń bẹ̀rù ọlọ́run má ṣe wá ní adọ́run mọ́tọ́

اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في المكان وصلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته